wọ́n bá mi ẹ wọ́n ní ẹ the first aláàfin bí ọmọ thirteen àbí kìíní ni ó bí àwọn méjì péré ni wọ́n recognize so this is an opportunity to bring in the others and I ask them a simple question is it in the declaration ẹ̀wọ̀n ló wà nínú declaration kan tí wọ́n kọ́ fẹ́ gbé wá ṣùgbọ́n wọn ò sáìn ẹ̀ ó dà tí wọn ò bá sáìn ẹ̀ declaration tí wọ́n sáìn òun ni àáfihàn aláàfin tuntun. So on behalf of the government and the people of Oyo State, mo fẹ́ kí gbogbo wa pé a kú ẹ̀yin bàbá ní event tí mo lọ láàárọ̀ yìí tí mo wà lórí rédíò àti tẹlifíṣàn wọ́n béèrè lọ́wọ́ mi pé à ṣe yí ẹ ó ti gbẹ̀yìn Olúbàdàn ó gbẹ̀yìn Ṣọ̀ún ó tún gbẹ̀yìn Aláàfin mo ní ṣáwọn kí gbẹ̀yìn mi ni. ẹ gbogbo wa ni àgbẹ̀yìn arúgbó wa ṣe ẹ̀yẹ tó tọ́ àti tó yẹ